الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته تسواج دوري ترى وزاد المعاد في هدي خير العباد نموى متون بوا تسواجه lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé àwọ̀ aṣọ èyí tí ó dáa jù tànàbí fẹ́ràn jù tó sì ṣàlàyé pé òun náà ni ìjàtúmọ̀ fi ró àwọn òkú yín bákan náà aṣọ tànàbí wọ̀. méjèèjì tó fi jáde láyé. olùmọ̀wọ́ ní wàlábìsà khatama min dhahabin thumma rama bihi wa naha an takhattumi ní ثم اتخذ خاتما yẹn ní ولم ينه عنه وأما حديث أبي داود أن النبي صلى الله عليه وسلم نهى عن أشياء وذكر منها ونهى عن لبوس الخاتم إلا لذي سلطان فلا أدري ما حال الحديث ولا وجهه والله أعلم أقولتي tí wọ́n wá tí wọ́n tún fẹ́ ká mọ̀ láàárọ̀ yìí ó ní ṣe pẹ̀lú òkà bóyá eléyìí ní ó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta níbi tí àwọn yìí láwọn mọ́sáì àwọn àkórí tó ní pẹ̀lú òkà wíwọ̀ nínú kàtà náà lè lò ní àkíyèsí ti lọ síwájú pé ká máa ní gbogbo nǹkan àwọ̀ tó ṣe ọlọ́wọ́n ọba lò aṣọ bẹ́ẹ̀nbẹ́ láwàní bẹ́ẹ̀nbẹ́ bàtà bẹ́ẹ̀nbẹ́ kọ́dà òka torí pé òun náà ó lò sára ọwọ́ ni ìyẹn máa wọ ọ̀pá ni ó tẹ̀ pé ó ní ààyè èèyàn tí òka bọ̀ olùmọ̀wá ní wọ́n lábìsà kọ́ tamẹ́mí ńlá ànábì wọ òrùka tẹ́lẹ̀ ọ̀kọ́kọ́ wọ èyí tí wọ́n ṣe látara gold fún màrọ́mà bíi lẹ́yìn náà ó padà sọ́nù ojú lẹ́ẹ̀gbẹ́ káì ó wá tún padà ṣe lè wọ̀ pé òrùka èyí tó bá ti jẹ́ golden one èèwọ̀ ni ọkùnrin ó lò ànábì náà kọ́kọ́ lò ṣùgbọ́n gbà tó padà há sí ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ mo ṣe ọlọ́run ọba ó gbé jù sílẹ̀ ó sì ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin nínú ọ̀lẹ́ òun mọ̀ yìí. wọ́n rí i pé àwọn abala kan bẹ tó ní ṣe pẹ̀lú òrùka ṣàìbó rí ìdájọ́ rẹ̀ nínú Islam ó pa ẹ̀ka ẹ̀ka òkà lílò mo ṣe ara mọ èyí tó ṣe pé ó ṣeé ṣe a lè má lè dára jò níbi gbogbo ohun tó ní ṣe pẹ̀lú òkà lílò ṣùgbọ́n àwọn àkíyèsí kan ti lọ àkọ́kọ́ náà bóyá ká tọ́ka sáwọn abala kọ̀ọ̀kan nínú ẹ̀ òun ni wípé òkà lílò sọ́wọ́ ọ̀tún àti òkà bọ̀ ní àbọ̀wọ́ òsì eléyìí ẹ̀rí wá bámú pé ọwọ́ ọ̀tún ni ó ṣe ọlọ́run máa ń ti káàbọ̀ bákan náà ẹ̀rí tún wá bámú wípé ọwọ́ àlàáfíà ni àwọn ẹ̀rí wọ̀nyí àwọn sàádé láàrin ara wọn wọn ní èyí táwọn rí ní ọwọ́ ọ̀tún àwọn kan ní rárá ọwọ́ òsì ló ti bọ̀ òun ló fà á conclusion àwọn olùmọ̀ ni pé tàbá rẹni tó lò láwọ̀ ọ̀tún kò sí nǹkan kan bá rẹni tó lò lọ́wọ́ sí kò sí nǹkan kan méjèèjì lè rí bájé ìyẹn jẹ́ sókè báwọn. àrínú àwọn sọ̀hábà tó ṣe pé ọwọ́ ọ̀tún làwọn máa ń tì bọ̀ àrínú àwọn sọ̀hábà tó ṣe pé ọwọ́ òsì ni Hasan àti Hussein ọwọ́ sì làwọn tó ká bọ̀. àdìsí anásí bẹ́ẹ̀ àdìsí ní àbáṣí bẹ́ẹ̀ táwọn sàlàyé ọ̀kan sàlàyé pé ọ̀tún ọ̀kan ní òsì gbogbo wọn náà sì ń sọ nǹkan tí wọ́n rí ni òun ló fi jẹ́ pé conclusion àwọn olùmọ̀ lórí ẹ̀ ni pé ìbárẹni tó lò sápá ọ̀tún kò sí problem ìbárẹni tó lò sọ́wọ́ sí kò sí problem kò sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan tún bẹ́ẹ̀ táwọn olùmọ̀ míì tí wọ́n fi gbé bì wọ́n ní ẹja wòye ṣé òka ṣé ọ̀ṣọ́ ni àbí yẹn kan ń lò pé ọkàn láìsí òka lílò àtẹ́sìn ni. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ̀rọ̀ tún wáyé lé lórí àwọn tó gbà pé ọ̀ṣọ́ ni wọ́n ń ṣe bí ọ̀ṣọ́ gbogbo tó bá ti jọ mọ́ṣọ́ ọwọ́ ọ̀tún nǹkan apá ọ̀tún apá ọ̀tún ni èèyàn máa ń lò sí i lọ́yẹ̀ pé nǹkan ẹyọ kan náà ni gbogbo nǹkan ọ̀ṣọ́ torí pé ọwọ́ náà ti ṣìyàwó Aisha pé yu'jibu at-tayammun ànábì fẹ́ràn kọ́ máa lo nǹkan ọ̀ṣọ́ àbí nǹkan mọ́nàbí wá fẹ́ yarun ọ̀tún ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n bá fẹ́ wọ bàtà ọ̀tún ni ó ti bẹ̀rẹ̀ wọ́n fẹ́ wọṣọ apá ọ̀tún ní ọkọ̀ tọwọ́ bọ̀ tó wà ìgbé kọ̀mẹ́sù ni àti gbogbo ń tọ́jú ọmọṣọ báyìí wọ́n lórúkà náà èyí tó lékè ni pé kéèyàn ti bọ ọwọ́ ọ̀tún ṣùgbọ́n ta ti ta lọ ni pé kò sí ìtẹ́rí ọ̀kadì èyí ń já kéèsì alákọ̀ọ́kọ́ lábẹ́ òkà lílò àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ọwọ́ wo gan là á tó káàbọ̀ eléyìí náà àgbàní tí ọ̀fẹ́jú níwọ̀n báyìí ṣé ìka láti yìí ni àbíkà míì gbogbo ẹ̀rí tó wá pátápátá òfin ilẹ̀ wípé ọmọ dín ìka láti òun náà ni ó ń ṣe ọlọ́run ọba ti kàbọ̀. ẹ̀rí sì wá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam wípé èèyàn gbọ́dọ̀ tí ó kábọ̀ ọwọ́ méjèèjì òun náà ní èyí tá a pè ní àìmọ̀sá déṣáà èyí tá a fi máa ṣe tẹ̀síbí ní ẹ̀fà sàtáyà òun làwọn èèyàn wá ń pè ní ìfàbẹ̀là àti kàárín tó gùn ó wà nù àdéhùn Àlì tó ní anábì sallallahu alayhi wa sallam ó ṣe é léwọ̀ kí èèyàn máa ti òkà bọ àwọn ọwọ́ méjèèjì tọ̀ ṣùgbọ́n léyìí èyí tó táwọn èèyàn wọ́n ń pè òun gan yẹn táwọn èèyàn padà sọ di ìka òrùka eléyìí wọn á pè ní ìka òka èyí second to the last yìí òun la sọ pé kò rìn ilẹ̀ pànàbí tó kà bọ̀ níbo la nàbí tó kà bọ̀ ọmọ dín èyí tó ń pè ní alhonso òun ló kéré jù tọ̀ ṣùgbọ́n ní ẹ̀ bá wá rẹ́ni tí ń tò ká bíi èèyàn kan wò ó pé mukhalifu lima warat ó yàtọ̀ sí bó ṣe wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ṣùgbọ́n èyí tó wọ́ọ̀sì jù òun náà ní kí wọ́n tó ka bọ àárín àbí kó ti bọ ìfàgbẹ̀là ìtòtí àwọn àgbẹ̀ wọ́ọ̀sì jù kó wà lọ ti bọ àtàǹpàkò èyí ó jákèsí ẹlẹ́kejì níbo láti òkà bọ̀ àti ìṣẹ̀lẹ̀ kẹta òun ni ṣé òkà lílò sẹ́sìn ni àbí pé ẹni tó bá fẹ́ tó bá kàn láìjẹ́ eléyìí náà agbami tó fẹ́ jù ní. a rí inú àwọn olùmọ̀ táwọn gbà wípé à anábì lò ó ń ṣe ọlọ́run bá lò gbogbo tó ń ṣe ọlọ́run bá sì ti lò a jẹ́ pé súnà náà ni kéèyàn máa lò àwọn èèyàn àwọn apá kan àwọn olùmọ̀ wọ́n lọ síbi eléyìí àwọn apá kan ní rárá gbogbo nǹkan nínú ṣẹ̀ríà àti ká yanjú ẹ̀ ọ̀kan náà àwọn olùmọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah ó ní al-mutaba'a an yuf'ala ma fa'ala ala al-wajhi ìtìjẹ́ pé yẹn tẹ̀lé salatu wa salam òun náà ni ká ṣe nǹkan níbàámu ojú pọ̀nà tánàbí fi ṣe. Anábì lò ká tòótọ́ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ kí ló mú anábì lò ká sí nígbà tí anábì fẹ́ kọ̀wé ránṣẹ́ sí Kísọ́rọ́ àti Kaisar wa Najashi. Ìdá lọ́mọ àrọ́dá an yaktuba ila màtọ́ fẹ́ fìwé ránṣẹ́ nípa ẹ̀sìn pé ìsìláàmù ti dé àwọn èèyàn lọ́wọ́ ni àwọn lọ́balọ́ba ayé yìí pé ka ìwé tí wọ́n bá jà ní òǹkà báyìí nígbà ní kò sí problem a máa lò ká náà nù ìpè lílo rẹ̀ ó ní rígìn kì ṣe pé ìtìdá ànábì kan ṣàdédé máa lò ká tó bá ti rí báyìí ajẹ́kọ̀ọ́ ka lílo á wo ìpìlẹ̀ rẹ̀ eléyìí ló mú apá kan àwọn olùmọ̀ àti ká ní ọ̀gọ̀rọ̀ nínú àwọn olùmọ̀ wípé kíyàn máa lò ká kò lè jẹ́ sìn èèyàn kan lè máa lò ó pé tọ̀ mo kàn láìkí ẹ̀ mo kàn láìkí ẹ̀ wọ́n á mú àwọn oríṣiríṣi ẹ̀rí mi náà wá nínú ẹ̀ òun ni nǹkan tá ànábì ṣe tó ṣe pé ó ṣe ìtìfáàkà ó kàn ṣe àwọn nǹkan yẹn kì í ṣe pọ́ gba ẹ̀sìn lérò kánábì máa lọ nísìnyí kó dáàyè kan kó sinmi ńlẹ̀ kí àwọn àni gbogbo gba tó máa ti ń lọ òun náà máa sinmi láàyè yìí ah, à kánábì ní bùkátà tí kò sinmi ni ẹwùjọ tó ń ṣe ọlọ́wọ́n ọba ìjọ kan tó wọ̀ ẹ̀tàn wọn á fẹ́ bá a mú tó wọ̀ ẹ̀lì wa tí ó fi nura kánábì wá ní kò sí kò sí kò sí problem hadith Ummu Salama kánábì wá ń yẹ́wọ́ báyìí ipò tí ó ti dára yìí náà kò nídìí tó wọ̀ kò nídìí tó wọ̀ kẹ́nìkan wá ní gbogbo wa tẹ́yìn bá ti wẹ̀ ọmọ sọ pé kò nídìí towel kò nídìí towel kele yìí ò lè jẹ́ sìn torí pé nígbà yẹn ànábì ò ní jẹ ni bẹ́ẹ̀ náà ni anial asèbùtíyà ìran bàtà kan tànàbí wọ̀ tí wọ́n ń ṣe láti ìlú kan nísìnyí wọn ni irú bàtà tànàbí wọ̀ lòun fẹ́ wọ̀ à kọ́dà yóò kú ní oṣù táwọn èèyàn mọ̀ pé yóò dìgbà míì àbí kéèyàn ní ife tànàbì fi mú mi àbí kéèyàn ní ẹwù ìgbà tànàbì ṣe tawaf tọ́fà wákàna ala ba'irihi ànábì gun àǹkúnmí lásìkò kan ó fi ṣe tawaf ẹ̀wọ̀n ni tawaf tòun náà lọ́tẹ̀ yìí ràǹkúnmí lòun ó fi ṣe níbo ló ti fi ṣe láyé kàábà níbo náà ti ń ṣe yìí níbo ló tẹ̀síwájú rí ṣe ó fi jẹ́ pé ó gùn kan yẹn ànábì ṣe ìtẹ̀fà kan nǹkan tó kàn ṣẹlẹ̀ pẹ̀lú pé bùkátà kọlù fún gbà wọn lámúyẹ fàálù kọrùmọ̀tà èsì kó ní bí gbèrò pé ẹ̀sìn lélẹ́yìí o èyí tó sì jẹ́ ká kọ pí ànábì tọ́lọ́ ọba ní làkọ́díkà lakum fi rasulillahi uswatun hasana òun náà ní èyí tó fi ṣẹ̀sìn gbọ́dọ̀ ti lọ kí ni ìdájọ́ lílo kágán ọ̀rọ̀ kan tún lélẹ́yìí bí wàá ṣe sọ ní ṣókí òun náà kún sọ́nà mẹ́ta ṣé súnà ni ṣé mùbáhù ni àbí zina àbọ̀ṣọ lẹ́yìn náà ọ̀rọ̀ kan ní kátówá débi tó mọ̀ wá sọ lónìí pé wàládìsá xọ́tàmánilá ànábìlú ká ṣùgbọ́n òǹkà góòdì lọ́kọ́kọ́ lò lẹ́yìn náà ọwọ́ àṣẹlẹ̀ ó sọnù olómọ ojúlẹ̀ ó sì ṣẹlẹ̀ wọ̀ kéèyàn máa lò ká tó jẹ gold eléyìí náà ọkùnrin ló wà fún èèwọ̀ ní fọkùnrin láti máa lo golden ring. nínú hadithu Ali fi Sahih Muslim wọ́n fi jámẹ́ Tirmidhi. وغيرهما وعند أبي داود وغيرهم عند العلماء علي قولوا أمور النبي صلى الله عليه وسلم فأخذ بالحرير في يمينه وبخاتم الذهب والذهب في يساره النبي أم كوجي لو باي أم أشواريري لو أم كوجي لو سواني أم كمجي ديو haramun ala dukuri ummati aw ala rijali ewọ ní àwọn ọkùnrin àlùmọ̀ ni wọn gbọ́dọ̀ lo àwọn nǹkan méjèèjì aṣọ àríyìí àtàṣọ àti nǹkan gold lọ́ṣọ̀ òka gold àmọ́ ká fi gold mú mi kọ́ọ̀pù gold àti ká fi jẹun ìwọ ní fọkùnrin ìwọ ní fóbìnrin ó ti yàtọ̀ ṣùgbọ́n tọ̀ṣọ́ obìnrin lè lo nǹkan ọ̀ṣọ́ gold gẹ́gẹ́ bí òka gẹ́gẹ́ bí atúnyọ́rọ́ ẹ̀gbà ọwọ́ gẹ́gẹ́ bí earring tó jẹ́ gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ọ̀ṣọ́ obìnrin làwọn eléyìí bí ká ti lọ. anábì ṣe é léwọ̀ kódà níjọ́ kan ó rí òka gold lọ́wọ́ ọkùnrin kan ànábì ní káì ó sì mọ̀ọ́mọ̀ ó sì ń ti òògùn náà iná iná ló ń ti bọ́wọ́ yìí ọkùnrin bá yọ dànù pé àwùjọ lè la ọlọ́run bá yọ wá sọ́nù wọn lọ wọn mú nǹkan rẹ ò nílò mọ́ ni mú nǹkan rẹ bó tẹ fáwọn ará ilé rẹ bó sì tà ló ṣàwùrọ̀ fún ó ní ká sọ pé náà ni òun ò tún mú mọ́ ó ṣàtìpé ní òun ò tún mú mọ́ o ó sì fi òkà yẹn lẹ̀ tí ò débẹ̀ mọ́ látara wípé ìṣọ́ra kúrò níbi gbogbo tí ànábì bá ṣe léwọ̀ bí ẹ̀mí òdodo ìṣẹ̀bẹ̀ ní ara wọn sábẹ́ ànábì. lẹ́yìn náà ànábì ò lò ó tún wá ṣe léwọ̀ kí èèyàn máa lò ká lẹ́yìn náà lọ́ọ́ ṣẹ̀wá fún mọ́ ìtẹ́kọ̀dà kátámẹ́mẹ́tẹ́ gbọ́ lẹ́yìn náà lọ́ọ́ ṣẹ̀wá lò ká èyí tí wọ́n ṣe látara sílvà eléyìí ló wá lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí lọ́kùnrin eléyìí àpapọ̀ olùmọ̀ ni wọ́n sọ pé gbogbo ọkùnrin tó bá wù gbogbo wọn ìyẹn lápapọ̀ ni o ó lè lò ká láti tí bá ṣe látara sílvà ìgbésàlà yìí kan wà ní pé ṣé súnà ni ṣé fi ń jọ́sìn ẹ fi ń kọ́ sí ànágbè ni àbí kan lò ordinary league so ó tún wá kún àwọn nǹkan mi o táwọn èèyàn tán tún máa ń ṣe látara àwọn yàtọ̀ sí gold àti silver àwọn àlòlù kan náà bẹ eh, bíi stone tó dá bíi diamond bí àwọn nǹkan míì náà tó jọrú eléyìí èyí tó ṣàjẹ́ ìwọ̀ ni pé kọ́mọ̀jẹ́ lára gold gbogbo ìran òkà míì ká má ṣe níbi ìran nǹkan míì kódà kọjá nǹkan tó wọ́n ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà tí ọkùnrin ó lò kọ́sà tí má jẹ́ gold èyí tá a tún pè ní gold yìí náà òun náà tún láwọn àlàyé olómi gold ń bẹ wọn kàn pa ní aró kìnnìkan kìí ṣe original gold èyí tó ṣe pé láàrin ọjọ́ mélòó ó ti ṣe kí ni ó ti bó ó ti fèèdì eléyìí ọkàn dá kí yẹn jìnà sí i torí ẹlòmíì ò ní mọ̀ bí òun náà lo góòjì góòjì wà lọ́wọ́ rẹ̀ bó ṣe góòjì kìí sọ oríjìnà kí ṣe káwọn yẹn máa rò pé nǹkan báyìí àmọ́rù rẹ̀ ọ yàtọ̀ sí rọ́ òkà nínú àwọn àkíyèsí tí wọ́n yẹ kó jẹyọ òun náà ni òka lílò láwùjọ lóde òní oríṣiríṣi ó ti dé ó sì ti wà tó ṣe pé ó ti kú ní ìpìlẹ̀ ìṣẹ́sìn ni ìṣọ́ṣọ́ ni àwọn èèyàn ń fi òka wọ́n fi ń ṣe aburú ẹlòmíràn ti ní à ó ti rẹ òka yẹn wọ́n bá gbá olóòka òkè ibi tí wọ́n fi ń gbáyàn òun náà lásọ yìí mẹ́ta yìí ní kó jẹ́ súnà àbí kó jẹ́ pé èèyàn ti sọ̀sọ́ àbí kó jẹ́ èèyàn kà láìjẹ́ ó sì wá di wọ́n kò ká gbáyàn ó ti ní nǹkan ṣe pẹ̀lú ṣẹ̀tọ́n àwọn èèyàn lò ká mọ́nìyà ó ní àwọn àwòká kan àbí kẹ́lòmíì ó kópa sọ́wọ́ bíi mẹ́ta bíi mẹ́rin gẹ̀gẹ̀dẹ̀ ẹ̀wọ̀n pé kí lè tún eléyìí ó lè tò ká mẹ́ta sọ́wọ́ ó lè tó ka mẹ́rin sọ́wọ́ ẹlòmíín fi òka ṣe ọ̀ṣọ́ yà ìmọ̀ ọ̀hún ẹlòmíín lò kọ́ra gbọ́ ẹlòmíín lò débi pé kò gbọ́dọ̀ yọ ọ́ débi pé ẹran gán ti wù ju ibi tó kà yẹn wà lọ wọn alẹ́ ẹran tún bò àgbọn kò ṣe yọ ọmọ ẹjọ́ tó bá yọ ọ́ ní kinní kan kinní kan ó ṣe wọn àpò ká ní lórúkọ èṣù.

àwùjọbìlà àti gbogbo orú àwọn àdìsọ́kàn báyìí ìran kan ní nínú ọ̀nà tí wọ́n fi sọ òkàdì ní àwùjọ láwọn àwọn míì bẹ́ẹ̀ ni abala ẹlẹ́ẹ̀kejì eléyìí náà ó léwu léwu púpọ̀ èyí tá a sọ tán yìí ń níṣe pẹ̀lú ẹ̀bọ. ní bẹ́ẹ̀ atashabuhu bil kuffar wọ́n ti ní àwọn àdìsọ́kàn kan pẹ̀lú òrùka látara wípé òka ní yóò da tọkùnrin àtobìnrin pọ̀ pé tó bá ti tó kábọ̀ lọ́wọ́ báyìí ó ṣe kí ni o wọ́n ti ṣe ìyàwó tán nù òyìí sọnù àṣà yìí àṣà burúkú ni kò ní kankan ṣe pẹ̀lú Islam ẹ̀rí àbí ní tó bá ti tó kábọ̀ lọ́wọ́ àpẹẹrẹ pé kínú ó nífẹ̀ẹ́ rẹ̀ ni wọn á ní ó ti òkà bọ̀ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àlàyé la ṣe níwọ̀nba yìí lórí abala àwọn asáwọ̀ àṣà àti ṣe ó ti kó sínú báwọn èèyàn ṣe ń lo òkàlẹ́ ni láwọn abòmíì tó ṣe pé ó jìnnà sí ẹ̀sìn Islam ìmọ̀ an yakuna kufran aw shirka billah àbí kó jẹ́ pé tashabuha bil kuffar ní kó jẹ́ pé ẹ̀bọ ni àbí kí yẹn fi kọ́ṣe àwọn kẹfìrí fa kullu minhuma ìkíní kejì ká sọ yìí min ashaddi tahrim ó léwu gan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ mélòó mélòó kọ́dà láàrin àwọn mùsùlùmí tí wọ́n máa ti ìyàwó wọn lọ́yà tó kàbọ̀ lọ́wọ́ oyè kejì so subhanallah gbòòrò ti wá ìṣesí yìí àwòrán yìí tó jìnnà sí islam ni tọ́ ó ṣeé ṣe kí abala kan jẹyọ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àlùmọ́ ẹlòmíì bí arábìnrin tó wá sọ́dọ̀ ànábì tó ní wàhábùtù nafsi lillahi wa li rasul mo jọ nára ní fọlọ́wọ́ àtànábì anábì sì ní ìyìn ní bùkátà sóbìnrin báyìí ìyìn ìyìn sísà bí kan wá ní oṣù ọlọ́run zawuji ní ìhà ọ̀dà fífẹ́ mi fífẹ́ mi èmi fẹ́fẹ́ obìnrin onídìí obìnrin sanabi wa ni ǹjẹ́ nǹkan báyìí bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè sùn ǹjẹ́ nǹkan báyìí bẹ lọ́dọ̀ rẹ̀ wà ní ọ̀dà wàláwó xátánà wàláwó xátánà ní hadith kọ́nà bó ṣe òrùka kan ṣe látara rìn ẹlòmíín sáfájọ eléyìí ìgbìn ìbánábí náà béèrè lọ́wọ́ fẹ́ sọ èyí pé lọ́wọ́ fi orin yàn fún yàn ṣe ló pa ló béèrè kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí àti ìbò lọ́bàdé ó ṣeéṣe kí àyípadà tún máa bẹ nígbà mí insha Allah ta'ala tàbí ṣàlàyé ẹ̀ ọ̀rọ̀ yóò ní bàtà rárá mọ́rùkọ̀rọ̀ tí wọ́n ẹni báyìí sá sí torí pé ìṣẹ̀lẹ̀ yìí ń ṣe ọlọ́wọ́n ọba ó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀yìn ó tẹ̀ láṣọ láṣọ kan ní torí ká fi mọ pàtàkì sàdáà kí ànábì fi ń béèrè ọ̀dà kò sí pọ́blẹ́mù ìjọ wa ní kankan tó lè fi ṣe sàdáà kí ah, ọmọ bóun ṣe wọn ní kankan ọ̀dà wo aṣọ wọn ò ní ọ̀dà wo kìnnìkan ó tẹ̀ wá ní kankan ní tí ó ṣẹ́kù pé mo ní kankan ó lóun ò ní ní àtúndì fi wá ní wàhálà ó ká támá ní ìlà kódà bó jẹ́ pé òkà ká kódà bó jẹ́ di irin náà ti ṣe kì í ṣe góòdì o kì í ṣe sílvà o èyí tán ṣe látara hadith tán ṣe irin tí ò ní válù kankan ó lóun ò kanabi tí wà ní ọ̀dà ṣùgbọ́n alukurani ń bẹ rẹ̀ ṣùgbọ́n alukurani ò sì máa ò ha ọ̀dà mo fi fún ọ pẹ̀lú ti ń bẹ lára rẹ nínú alukurani máa fa alukurani yẹn kọ o sì fi ṣe sàdáàkì orúkọ òka tó ń rùn níbi hadisi ìjọ tó ń tíyan lè sàkà bẹ́ẹ̀ kọ́mọ ní ẹ tìwọ́n anábì náà bàbá bẹ́ẹ̀ fi yàn fún yàn wàláhì abàdà kò jọra wọn torí pé nǹkan yẹn inṣàlá ọ̀tá ọ̀la ìjọ tí àbí ó sì ṣe é ṣe kí tẹ̀síwájú wá lórí ọ̀rọ̀ yìí náà tọrọ bá já síbẹ̀ bí ká dé òun náà ni ànábì lo òkà tó rán tó ní tó jẹ́ sílvà wọlé àárín kò sì ṣe é léwọ̀ kò ṣe é léwọ̀ ó ṣe lẹ́tọ̀ọ́ بما يلعب إن شاء الله تعالى والعلم عند الله اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين